ọlọ́run láti ọdún tí ọlọ́run bá ti gbé kábà kalẹ̀ owó rí èmi ni kábà àwọn ọmọ mi ọlọ́run má jẹun wò ó. ẹ̀yin tèmi púrẹ́yà kan lẹ gbọ́ yẹn púrẹ́yà kan lẹ gbọ́ yẹn kí ló lè ṣẹlẹ̀ sí ọkọ ọkọ arábìnrin yìí tí arábìnrin yìí tó fi kọ̀ tí ò gbàdúrà fún ọkọ ẹ̀ kí ló lè ṣẹlẹ̀ sí ọkọ arábìnrin yìí Ọlọ́run má fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ gbá wa lẹ́nu. Ṣé ọkọ ẹ ti ṣaláìsí ni? Ṣé ọkọ ẹ fẹ́ lòmíì ni? Ṣé ọkọ ẹ wà responsible ni? Ṣé ọkọ rẹ travel out ni? Ṣé ọkọ ẹ fẹ́ ìyàwó míì ni? Kí ló máa warrant kí ìyàwó ṣàdúà fún ara rẹ̀ nìkan? Ẹ wá dúà, ẹ wo títóbi àdúà tó gbà. Ẹ wo títóbi àdúà yẹn. Kí ìyàwó ṣàdúà fúnra rẹ̀ nìkan bẹ́yẹn. Kó mọ̀ rántí ọkọ ẹ̀. Tí Ọlọ́run bá ti wá bless ẹ tó bless ẹ tó fún ẹ ní gbogbo àlàáfíà ilé ayé yìí ìwọ obìnrin ò lè dá nìkan ṣe ò lè dá nìkan ṣe ò lè dá nìkan ṣe adùn ni pé kíwà àtọkọ rẹ kẹ́ ẹ jọjọ mọ́ gbé e bó sì lè bó ṣe lè bó ṣe gbàdúrà fún ara yẹn fún fún ẹ yẹn ó yẹ kó lè gbàdúrà fún ọkọ rẹ náà pé kó náà mọ̀ wò ó tó bá jẹ́ pé ọkọ rẹ ò nífẹ̀ẹ́ rẹ tẹ́lẹ̀ wà á wá include ẹ̀ pé kí ọlọ́run jẹ́ kí ọkọ rẹ nífẹ̀ẹ́ rẹ àdúrà yẹn àdúrà mọ̀nàfìkì ni àdúà yẹn àdúà wàhálà ni. Ọlọ́run má jẹ́ kí wàhálà pa abiyamọ. Kódà even though is ọkùnrin, ká ní ọkùnrin ló ń ṣe gbogbo ẹ̀, ó yẹ kí ọkùnrin náà máa fi ìyàwó ẹ̀ sínú wàhálà. Kò ṣe dá nìkan ṣe. No matter ǹkan tí ọkùnrin ò bá ṣe, ṣàánú, ṣàánú ara rẹ. Ṣàánú ara rẹ. Ko include ọkọ rẹ sínú àdúà yẹn kí ẹ jọjọ máa gbé. Tó bá jẹ́ pé ojú àánú rẹ ti fọ́ fún ẹ, include ẹni pé kó padà wá kó wá mọ̀ ṣe responsibilities ẹ̀ kó dẹ̀ nífẹ̀ẹ́ tọkàntọkàn àdúrà ló ń ṣe é tó bá jẹ́ pé ó dẹ̀ ti kú ni ṣé tí ọkùnrin bá kú ṣé wọ́n gbàdúrà fún ni ṣé tí èèyàn bá kú wọ́n gbàdúrà fún wọn ni mùsùlùmí òdodo wọ́n máa ń gbàdúrà fún àwọn tó ti kú tiẹ̀ nítorí náà that prayer is a very selfish prayer ẹ̀yin tèmi ẹ̀yin ẹwà àkọlé ẹ̀ ṣé scam ni marriage ni scam ni marriage ni ṣé scam ni marriage ni marriage ò kí ń ṣe scam Marriage kì í ṣe scam. Ẹ̀yin gangan ni scammer. Ẹ̀yin gangan ni scammer. Ẹ̀yin lọ́kùnrin ni scammer. Ẹ̀yin lóbìnrin ni scammer. Ẹ̀yin tètè mi, ẹ tẹ́tí gbọ́ story yìí. Be about like, like seven years ago. Ẹ má gé mi o, ẹ jẹ́ kí n parí story mi. Like seven years ago, before kí n tó marry, there comes this Prince Charming. Tí a jọjọ nífẹ̀ẹ́ ara wa. Ó nífẹ̀ẹ́ mi, èmi náà nífẹ̀ẹ́ ẹ̀. Ó shower mi ní gift, ó shower mi ní love words, loving and caring. Ó shower mi. It was every man, every woman's dream and I loved him so much. Òun náà dẹ̀ nífẹ̀ẹ́ mi every time lọ́dún, every time ni love, love, love, love. Kai! Ìfẹ́, ìfẹ́. Ó sweet. So, so, so sweet anytime tó bá ń bọ̀ wá sílé wa, I always look forward to it. Ẹ ti Valentine was a special day. Valentine was a special day. Èyí tí wọ́n fi sọ wípé Valentine táwọn kan ní bóyá àbí ẹsẹ̀ ni àbí kíní kan ni àwọn ò mọ yẹn nígbà yẹn. Yes! Mo ní kí ẹ mọ̀ gé mi jẹ́ kí n délẹ̀. A mọ̀ nígbà yẹn. Valentine kí táwa ṣáà mọ̀ ni pé lovers day exchange gift from one partner to the other. Yes, sharing, eh, showering of gift yìí olólùfẹ́ mi ló kọ́kọ́ bẹ̀rẹ̀. The next year, èmi náà reciprocate. Àwa máa interchange bẹ́ẹ̀ yẹn. Ìgbà tó kọ́kọ́ fún mi ní gift, tó kọ́kọ́ fún mi ní one beautiful flower pẹ̀lú one perfume, original perfume. Perfume yẹn ó sì wà ní memory mi di ìsín. Nísìnyí irú, perfume yẹn wọn ò ṣe dáadáa mọ́. Wọ́n ti change, change, change container yẹn. But bí ó ṣe máa ń rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó sì wà ní memory mi pẹ̀lú flower. I loved it so much first gift mi fún Valentine tí mo bá rántí mo tún máa ń nífẹ̀ẹ́. Èmi nípa Valentine, èmi mọ̀ nípa Valentine nígbà tí èmi ti wà ní secondary school. Being that girls only ni mo lọ. So there's, ní, eh, there's what, there's what we call, wọ́n máa, tó bá jẹ́ pé àwọn schoolmates mi bá wà níbí, wọ́n máa mọ nǹkan tí mo sọ. There was nothing like pé school mother, school da, school sister, school daughter. Mm-mm. But àwọn student wa kọ́nàkọ́nà, wọ́n wá form nǹkan tí wọ́n ń pè ní life. So ní life yẹn, níjọ́ Valentine, ó ní ọ̀pọ̀lọ ni wọ́n mọ̀ celebrate ẹ̀ níjọ valentine ni wàá send card sí yàn pé be my valentine yes girls only níbẹ̀ it was fun ẹ̀yin kan máa sọ wípé ẹ bí àwọn máa ṣe bí lesbian èmi ò mọ̀ nípa yẹn àwọn kan lè mọ̀ ṣe o but èmi ò mọ̀ nípa lesbian but that is just the truth anything lesbian èmi ò like ẹ̀ èmi hate ẹ̀ to the core kí ni lesbian lesbian kí ni kí ni ìgbádùn òṣì bẹ́ẹ̀ kí wọ́n ti kán kí wọ́n ti no no no no èmi ò like yẹn èmi ò like yẹn èmi ò like yẹn so but exchange of gifts yes life mi nìyí Val mi nìyí láìfẹ́ mi nìyí ó máa and ní Valentine's Day yẹn wọ́n tún máa ń ṣe bí bí programs like entertaining programs especially tó bá fall sí weekend it was so sweet èmi ti mọ̀ pa Valentine báyìí nígbà yẹn lèmi mọ̀ pa Valentine so tẹ́ bá rí mi tí mo hammer nípa Valentine ṣó yẹ yín it is because of old memories so bí kinní yẹn ṣáà ṣe wà nìyẹn títí mo fi wá Prince Charming you understand and alhamdulilayi we were celebrating this uh, love especially ní Valentine in fact that Valentine was ó máa yàtọ̀ a máa jáde, a máa, you know that memory yẹn ó kó kúrò ní bíbí ẹ̀yin títè So Prince Charming, Alhamdulillah, la bá marry. Year tá a marry tán, tá a you know after Valentine, after Valentine ti lọ sẹ́yìn tá a fi marry. So wá di the following year tí marriage yẹn máa pé one year. Mi ò gbádùn, mi ò mọ Valentine mọ́ Valentine disappear. Bí eré ni, like seriously, I was expecting gifts. I was expecting that uh, that call. I love you, my love, my Valentine, my sweetheart. I will never forget you. I was expecting it to embrace the second year of the marriage. You understand? First year, at the okay, the marriage if you pay first year, eh, Valentine. Valentine alákọ̀ọ́kọ́ yẹn kó tó marriage actually at kọ́kọ́ she. so like maybe like three or four months later ni marriage yẹn wá wá ye. and the marriage wá ye. so títí títí fi wà níbẹ̀ o títí the following year o tá fi wá ṣe another valentine i was expecting pé ìgbà tí mo jí láàárọ̀ kí my prince charming as usual o kó kí mi o kó ní this is your gift for today o èmi ò rí kankan o ìgbà tí mo ṣàwá dúró tí mo rí pé ah, ọjọ́ ń lọ mi dẹ̀ gbọ́ gift tèmi ti rà pamọ́ mo bá mú jáde mo ní to my prince charming this is my happy valentine happy valentine to you èyí tó yẹ kí prince charming mímọ sọ èmi mo wá sọ. So Prince Charming mi ò sọ yẹn mọ́ èmi ni mò ń wá sọ gbogbo yẹn kí ni response tí màá gbọ́ thank you year yẹn lọ the next year èmi ò ra anything thinking that maybe the last year yẹn kàn rí bó ṣe rí ni bóyá my Prince Charming we reciprocate and return back my gift èmi ò rí anything because èmi wọ́n tọ́ mi dáadáa kí n wà submissive ká mọ̀ tẹ̀ lọ́kọ lẹ́yìn ni mi ò rí anything di bí mo ṣe ń sọ yìí. Bí Valentine ṣe kú nìyẹn. Bí Valentine ṣe kú nìyẹn pátápátá. Ẹ̀yin ti tèmi, that is the story of a dis, de, depressed girl, depressed lady. Story obìnrin yẹn ó fẹ́ jọmọ́ ti tèmi. Ó fẹ́ jọmọ́ ti tèmi. Ṣé scam ni ọkùnrin ni? Kí ló dé tó jẹ́ pé you, o show ní, o show, o show Valentine kó tó marry. Ìgbà tó wá marry tán, o ní o wá ṣe love yẹn mọ́ kí ló dé ẹ̀yin kan wà bíbá ẹ̀sìn tẹ́ ẹ ti ṣe i love you síyàwó yín láti ìgbà tó ti wà ń ta ni ó wọlé báyìí kò sí love you mọ́ ẹ̀yin kan wà bíbá ẹ̀sìn tẹ́ ẹ ti kiss ìyàwó yín àgbà tó ti wà ń ta ni tẹ́ ti tẹ́ ti applaud ẹ̀ tẹ́ ẹ ti sọ pé ó mọ ó compliment ẹ pé ó mọ beautiful tẹ́ ẹ ti wà ń ta ni ṣógun láyé ni ṣé scammer níyín ni ṣé ṣé ṣé ṣé ṣé kàjó kàjó òjò ka níyìn ni. Ẹ kàjó lóbìnrin. Obìnrin rò pé bó ṣe máa máa rosy nìyẹn. Ẹ jẹ́ kí obìnrin realize pé yes, this is reality, this is life. At the end of the day, ìwọ mọ̀ pé ìhà tó bá kọ sóbìnrin, lóbìnrin máa kọ sí ẹ. Ìhà tó bá kọ sóbìnrin, lóbìnrin máa kọ sí ẹ. Tó bá yá, irú obìnrin yẹn máa run out of love. Ó máa run out of love. Ó máa run out of love. Ẹ wà lé lé lé lé lé, ẹ wà ní ba, ẹni obìnrin burú. Èmi ò ní àwọn obìnrin mi ò ní ìwà tiwọn. But kó tó di pé obìnrin ó yè wá yáyàkuyà, àwọn ọkùnrin náà ló máa so level scammer. Mo sọ nínú write up tí mo kọ léènì nínú post ẹni tí ẹ bá rí. Mo ní èmi ò lè ṣe kí n má ṣe Valentine. Torí ó máa ń jẹ́ kí ó máa ń fún mi ní special memory. But because wọ́n ti gba nǹkan tí à ń pè ní ìfẹ́ yẹn, wọ́n ti gbà. You understand? Pẹ̀lú, pẹ̀lú scammer behavior. Ó jẹ́ ká wa náà like you just remove your mind from love. Bẹ́ẹ̀ níjọ́ Valentine, mo ṣe máa ń rántí memory yẹn. Valentine tí mo rántí, òun ni Valentine before marriage. Kí ló dé ẹ̀yin ọkùnrin? Why are you people a scammer? Why are you a scammer? Why are you a scammer? Mo máa ń wonder. Eh, aṣọ ìgbàlódé la ń bá yín wọ̀, adúró déédéé, ẹ mọ́tò ayọ́kẹ́lẹ́, níbẹ̀ níbẹ̀ kò béèrèbé, wá bá mi nílé, ará yín ló orí rógún. Ẹ̀yin onínìná mi dáyà mọ́ iPhone òkè lókè làwọn ayé àwọn ọ̀gá bá mọ̀ pálùfà mo fẹ́ mọ̀ ọ̀gá bá mọ̀ ayára ń sunà mo kú kú jẹ́ ẹ wàá máa rí àwọn ọkùnrin yẹn bí wọ́n sì máa gbọ̀n tó ń fẹ́ cover tó tètè like the anxiety pẹ̀lú àwọn ọkùnrin láti tètè cover àwọn obìnrin yẹn you be wonder pé ah kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ are you going to cover me to make me regret that I did it? or you are going to cover me you will love me till eternity that is the question ẹ hàn sẹ ara yín bye for now. ìlera lóògùn ọrọ̀ mọ́ jagun ńlá ṣára rẹ̀ mọ́ gbóná ni ṣọ́mọ rẹ̀ wá látinú wá ni ṣé àìsàn yọ̀dí ni ṣé àìsàn ìsítọ̀ ni ṣé ẹ̀jẹ̀ ríru ni ṣé àìsàn ṣúgà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìwọ ò lè mu àgbo ìwọ ò lè mu àgbo olómi Amma ṣé mo lè lo yájì? Yájì amokòlè. Yes, yájì amokòlè. Kí ni wà á fi ṣe? Wà á fi jẹ ráìsì, wà á fi jẹran, wà á fi dín ẹyin, síbẹ̀síbẹ̀ ó sì ṣiṣẹ́ rẹ̀ fún díẹ̀ yìí o lè kọ̀ǹtáàtì mi lórí zero seven zero one five one zero zero six five one ẹ tèmi ìlera lóògùn ọ̀rọ̀ mọ́ dàgùn ńlá mọ́ dàgùn ńlá mọ́ dàgùn ńlá mọ́ tìyàwó rẹ síta.